في الغصون النضرة كيف نبت من حبة وكيف صارت شجرة فانظر وقل صدق الله العظيم وبلغ رسوله الكريم ونان على ذلك من الشاهدين الله kí wa káàbọ̀ sí kan لازم ọmọlúwàbí padà láti fi dára ti lo مستعرة فيها ضياء وبها حرارة. èèyàn إيه، انبو ميابي من ذا الذي اوجدها إيه. في مثل الشرر اوه اسكاتو يا كمان الله الذي ينعمه منهمرة علي جومي باتاكيلوني وقدرة مقتدرة علي جومي ناني فريلة الشيخ فمن اوجد فيه قمرة وزار وابيش اموليمي جومي كالدرر المنتفرة Wàlá ìgbàtẹ́ ẹ ti gbà láti ń bá yín yọ̀. Torí pé orí ọlọ́run lọ́lọ́run ṣe fún yín. Nítorí pé nínú àwọn tó já sí pé ní PhD order. Lábẹ́kúsọ́sẹ́ àwọ̀ yìí. Tàbá máa kà wọ́n méjì mẹ́ta wọ́n mà níye. Ṣùgbọ́n the latest one lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí. Lójú ọ̀nà àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù nílẹ̀ Ẹ̀gbá. Àlejò mi yìí jẹ́ kan nínú wọn. Alimam Dr. Isaac Abolore Muhammad Al-Awwal. the chief imam al access amox lẹ́mẹ̀ àwọn àlejò mi lónìí níyì. bí ẹnàmùhùn hàmìrà dùn. bàbá ibà ń sára إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكيد كابوسا أدي أدي كي كوري ريسا الحمد لله كي يولون كوفي البركة سي iṣẹ́ kékeré kọ́ gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó wà lójú ọ̀nà ẹ̀kọ́ a mọ̀ wípé kéèyàn tó abáwa samsudeen alakalifa àgbà ní ibodè olúdé tí wọ́n gba masters wọn lánàá àbíjẹta kọ́ nìyẹn gbogbo ayé ló ń bá wọn yọ̀ pé ah, ah, láti dé masters àwa ń bèèrè kéèyàn tún kò ní masters kó tún dé phd Ah, iṣẹ́ kékeré kọ́ akínyìn pẹ́ kó rere sa. alhamdulilayi ọlọ́mọba àfi bọ́ọ̀kẹ́ sí. àmín. بك يا ذا القوة يا مولا فأعن واصرف عني نعم كما صلي دي لك يا باي مام bàbá ìmọ̀mù dáwọ́tọ́lá ark ní central mosque nílùú lẹ́mí inṣàlá mo máa dín mọ́sáàsì yẹn jọ kan mo máa wá sára wọn sí àti wọ́n dẹ̀ ti wá àwọn àwọn nǹkan àlejò mi kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan wáyé èmi àti ìmọ̀mọ́ abíwọlá à ń sọ̀rọ̀ ní àná mo lẹ́ni méjì ni mo fẹ́ pé mo sì gbẹ́ni tọkàn mi mú jù ní àṣẹ ìṣáàt yẹn nítorí àwọn náà ara wa dáadáa tá a sì máa sọ àwọn ọ̀rọ̀ bàbá opó nínú Islam tọkọ bá kú ìyàwó máa ṣopó tíyàwó bá kú ṣọkọ máa ṣopó ẹ jẹ́ ká kọ́kọ́ bọ́ sórí pé tọkọ bá kú ìyàwó máa ṣopó kí náà ń pèlú pó yẹn gògògògò. bisimilahi alhamdulilahi wa sallallahu wa sallam wa bariki ala man la nabiyya ba'dahu wa ala alihi wa ashabihi wa ala kulli man salaka maslakahu ila yawmi din. a kì í gbogbo ẹ̀yàn máa yá wa jákèjádò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáńlá yé pé. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فكنا مكي وولي الله آدم حفظه الله ورعاه حياكم الله تبا شريكم دا دا ní ìdáhùn sí ìbéèrè ilé tí ẹ béèrè nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ opó. opó. alhamdulilayi lórí ìjẹ́ mùsùlùmí wa àti lórí ọ̀rọ̀ kẹrẹ ka gbogbo nǹkan látòkè délẹ̀ kò ṣẹ́kabala kan ilé tí ìsìlámù mójútó nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Mhm. eléyìí náà ló mú wa láǹfààní àti lè sọ pé tọkọ bá kú kí ló kàn tó yẹ káyà ó ṣe. mọ̀ṣálà. opó nínú islam tá ń pè ní opó òun náà ni al-armala ẹni tí ọkọ rẹ̀ tó kú ní tá a lè pè ní al-mutawaffa anha ẹni tí ọkọ kú fún ọlọ́run bá jẹ́ àmọ́ nínú alukurani pé irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ <clears throat> tó nǹkan wọn náà gbọ́dọ̀ ju mẹ́rin lọ. ilé tí sẹ̀rẹ́ àsìlámù considers ìyàwó olóògbé obìnrin sílẹ̀ sáyé ju mẹ́rin lọ. àwọn ènìyàn la lè kà kún pé wọ́n jẹ́ wọn tí wọ́n fẹ́ ṣokú tó bá fẹ́ jù kan lọ. irú àwọn eléyìí ọlọ́run bá jẹ́ àmọ́ yìí pé àwọn wà ń lé arba'ata ashhur wa ashira wọ́n ṣègbélé fún odindi oṣù mẹ́rin oṣù ojú ọ̀run àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù ojú ọ̀run bá a ṣe ń ka muharram yẹn sọfar títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oṣù yẹn náà ni a máa mọ déètì wo ni ọkọ rẹ̀ kú yìí àtijọ́ yẹn náà láti máa bẹ̀rẹ̀ sí ka kí n ṣéjọ́ tí wọ́n sin ọkọ o ọjọ́ tó kọ́ kú gangan ọjọ́ tó kú gangan ọjọ́ náà la máa mú kà ah. tó fi máa pọ́ṣù mẹ́rin àti òǹkà mm. ọjọ́ mẹ́wàá ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ pẹ̀lú ẹ̀. ok nígbà ń pè ní opó nìyẹn. kò kí n ṣe january february march april. rárá ilé yẹn kala máa fi ka eléyìí tó jẹ́ oṣù ọ̀dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ ní inna iddata shuhuri inda Allahi ithna ashara shahran. oṣù rẹ̀ máa lò. Hmm. tàbá wa kà á láàrin kíkà yìí njọ́ tó kúkú la máa bẹ̀rẹ̀ sí ní kà á. bàbá àwọn olómọ máa kà á sí ìyàwó ló máa kà á ní àbáwọn ẹbí ọkọ. Hmm. àwọn méjèèjì náà ní kálukú náà lájọ máa mójútó kíkà rẹ̀ gbogbo ẹni tọ́rọ̀ kàn náà ló máa mójútó kíkà rẹ̀ ẹdẹmọ pé ẹni tọ́rọ̀ kàn jù náà ní ìyàwó òun náà lẹni tó fẹ́ wà ń lé àwọn èèyàn kan ti bá mójútó kí máa wáyé níbi òǹkà látara ọgbọ́n eléyìí tó wà lọ́kàn tiẹ̀ lọ́wọ́lọ́wọ́. Hmm. ẹ nǹkan méjì dẹ̀ ló pokùn sínú. ẹ eh, kí la àlè àdà àdà tó lè wà fáàtì tóbìnrin fẹ́ ṣe. àwọn afa máa ń ṣàlàyé eléyẹn lọ́tọ̀. wọ́n tún wá ṣàlàyé al-ihdad. Eh, eléyẹn náà ní í ṣe pẹ̀lú tá a gbọ́dọ̀ máa mọ̀. ihdad yẹn ni pé ẹ̀wọ̀n eh, ni tẹ́ríkù zina asina al-adda kóbìnrin fi ọ̀ṣọ́ ṣiṣẹ́ lẹ̀ lásìkò ìgbà tó bá ń ṣe opó pọkọ kú lọ́wọ́. bí kolo yẹrin kolo chain kolo gold bí kò máa fi nǹkan olóòórùn sára bí kò máa ṣoge lásìkò ìgbà yẹn a fi eléyẹn kalẹ̀. ọ̀hẹ́ ah, o ti wá ibi tí mò ń lọ gọ́gọ́ lẹ wá dé yẹn ó túmọ̀ sí pé islam náà faramọ́ pé kó máa wọ aṣọ white aṣọ dúdú ni kó máa wọ. Hmm, islam ò dictate aṣọ dúdú fún. so ìmáwọ aṣọ tó ní í ṣe pẹ̀lú pé kò túmọ̀ sí pé kórì mi nínú aṣọ dúdú. aṣọ inú ilé ló fẹ́ wà. aṣọ dúdú sábà wà lọ kí àwọn olókùn yẹn kí ni eh, islam sọ lórí ẹ. àṣà lélẹ̀ yẹn táwọn èèyàn gbé wọnú ẹ̀sìn. ọ̀ṣọ́nà. ètò yẹn pé ńgbà tí bàbá àbí ìyá ẹlòmíì bá kó àbọ̀kọ rẹ̀ kú. Eh. àwa lọ kó saṣọ dúdú yìí. àwọn dúdú lójú kò dúdú lójú. a ní kí lè dé. ẹlẹ́yìn ọ̀bẹ sìn kò sí nínú ẹ̀sìn wa kò sí pìlẹ̀ fún kò sáṣọ kankan. kò aṣọ tó lè wọ̀ nínú ilé ó lè wọ̀ lace ó lè wọ̀ ankara ó lè wọ̀ àwọn aṣọ tó ń wọ̀ náà nínú ilé. Hmm. ṣùgbọ́n kó má ṣoge ní ìfẹ́ pé ńgbà táwọn yọba wá kí akẹ́kọ̀ọ́ àti àti ọ̀pọ̀lọpọ̀ kó yarin kó wọ́n uh, máa tó pẹ́ẹ̀fù. tó eléyẹn ń túmọ̀ pé inú ẹ̀ ò tiẹ̀ bàjẹ́ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀. Ah. ẹ̀dá kejì tó ti ń sáré fèrè hàn pé yá ọmọ wa ń lẹ̀ o. kí ni pàtàkì opó yẹn gangan. pàtàkì opó nínú Islam hmm, hmm. àkọ́kọ́ tó ní ṣe pẹ̀lú opó nínú Islam tó wá mú wá fún wa tọ́lọ́run fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ ni number one kọrin yẹn thank you. ẹlẹ́ẹ̀kejì ká tó fi mọ̀ wípé obìnrin tọkọ rẹ̀ kù yìí ṣé kì í ṣe pọ́yún wà nínú ẹ̀. Hmm. torí ẹ rí i pé hekima eléyẹn ọlọ́run já mọ̀ nínú àyà mi wípé obìnrin tọkọ rẹ̀ kù tóun wá jó lóyún ọlọ́run wà úwo látòlè àhàmálẹ̀ ajaluhunna an yad'ana hamlahun. ọlọ́run náà obìnrin tọkọ wọn kú táwọn dẹ̀ wà nínú oyún. Hmm. oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ta sọ pé kóbìnrin lò lóko yẹn tiẹ̀ ò rí bẹ́ẹ̀ tiẹ̀ tún yàtọ̀ o. ok. ọlọ́nijọ́ tóun bá ti bímọ. bẹ́ẹ̀ ọkọ kúlànà bímọ lónìí opó rẹ̀ ti ẹ̀ńdàtúrà fàtì rẹ̀ ti parí. ó túmọ̀ sí wípé ìbéèrè mi rèé sà. ó túmọ̀ sí wípé nítorí ká lè mọ̀ bóyá ó lóyún àbí ó lóyún gògògògògò ni. ó jẹ́ olórí ntàfífẹ́ mọ̀ torí pé tá a bá dúró lórí ilé yẹn nìkan asopobìnrin tí ò lè lóyún mọ́ àwọn oníjọ nìyẹn. ibi tí mo lọ nìyẹn sà ẹ ṣe pẹ̀lú bí tẹdí yẹn pé àwọn obìnrin tó kọjú seventy tí ìyá náà tí ìyá tí ìyá náà ti di sixty five àbí tí o tó ṣe bàbá ṣé àwọn yẹn náà máa ṣopó ni. wọn máa ṣe torí pé ìlànà Ọlọ́run ọba ni lórí àwọn obìnrin. ok àwọn arúgbó yẹn náà máa ṣopó. àkọọ̀rẹ́ ṣẹ́kímọ̀ kan mú nínú àwọn àwọn ṣẹ́kàmù tó wà ń pé kóbìnrin ṣe ni láfi rí tẹ́yìn bá fi ọ̀rọ̀ lọ sọ̀rọ̀sọ̀rọ̀ a ní lọ́bọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí tètè wọnú ọ̀rọ̀ kí mọ́ra àsìkò mi láre tí mo fẹ́ káwọn èèyàn jàǹfààní tó pọ̀ látara kìíní yìí kí ìsìláàmù tó dé ṣọ́nṣopó nígbà tí ìsìláàmù dé kí ni ìlànà tí ìsìláàmù gbé wá tá fi lè ṣopó gangan bàbá kí ni ìsìláàmù gbé wá tá lè fi ṣopó. tí ìsìláàmù gbé wá náà ní ta rọra ń sọ bá a ṣe ń yàn bẹ́yìn. báwo ló ṣe ṣe kí ìsìláàmù tó dé abilẹ̀ eh, yorùbá ẹ jẹ́ kí n sọ tilẹ̀ yorùbá. bóyá ká dúró ńlẹ̀ wa ń gbà náà bẹ́ẹ̀ sọ nílẹ̀ yorùbá ń hmm. ta tọ̀pọ̀lọpọ̀ wa náà gbọ́njú bá hmm. lọ́dọ̀ àwọn ìyá wa àgbà tàná tọkọ wọn lọ. Hmm. wọ́n ní kí wọ́n máa ń ṣe opó ní ṣíṣe ti wípé tóbìnrin bá ti tọkọ rẹ̀ bá ti kú ah, inú ìfúnpinpin lóbìnrin yẹn máa wà. lóbìnrin yẹn máa ń wà títí àti pípe oríṣiríṣi nǹkan léèwọ̀ fún tó fi kan àwọn nǹkan hmm. jíjẹ míì hmm. tó fi kan àwọn aṣọ míì kódà tó fi kan wípé gbogbo ohun tó bá ti lò nílé opó gbọ́dọ̀ tún lò mọ́ ẹnìkan kò dẹ̀ gbọ́dọ̀ lò tó bá ti ń ṣe tó tó fi kàpótí tó fi jókòó àbí kan lọ dáná sun <laughs> ó ti fi lé ìṣopó kẹ́yìn kọkàn má dẹ̀ fọwọ́ kàn. kódà àwọn àti ẹ̀sìn ni wọ́n tún lè ní náà gbọ́dọ̀ kú lọ́dọ̀ opó kọ́ wá tàn tún pa elépo sẹ́gbẹ́ rẹ̀. Hmm bóyá ọjọ́ tọkọ rẹ̀ tiẹ̀ ti kú yẹn gan ó lè ní kó má sùn jíjọ́ kejì àbíjọ́ kẹta kan gbogbo àwọn àṣà ilé yẹn kò wọlé nínú ẹ̀sùn islam. allah. so kò wọlé nínú ẹ̀sùn islam. mashallah baba kò wọlé irú ká má jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹni tó bá fi jókòó ká má fi jókòó eh, nínú ẹ̀ náà ni kọ́ eh, eh, máa gbẹ́ gùsí fún pé kọ́ máa ṣẹ́ gùsí. gbogbo eléyìí náà àmọ́ bíi tí wọ́n ti rán kàn fún punishment ni ṣé o ló pọkọ ni. kílódé tó wàhálà ẹ wá lé tó wà lé tó yìí. ìlú àmúdẹ̀múdẹ̀kùn wa ní tiẹ̀ kí ni ìdẹ̀kùtì islam wà lórí olókùdé. ìdẹ̀kùtì islam wà ní pé kó jẹ nǹkan gidi. masha allah. kó ló ṣẹ̀mí gidi níbi tó wà. ká ṣètọ́jú ẹ̀. lẹ́fí hmm. máa rí pàánù sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ àmọ̀ yìí anábìnrin ẹni tí máa lọ ń sáré pọ̀ṣẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ opó láti bẹ̀wò láti lọ ṣàbẹ̀wò fún láti lọ tọ́jú ẹ̀ àwọn hmm. ọlọ́lá àwọn olówó wa ibi tó yẹ kán náwó sí lára ẹ̀ o. Hmm. gbogbo àwọn senators wa ó yẹ kán súnmọ́ gbogbo àwọn ìmáàmù tí wọ́n wà lórí òótọ́ kó máa tó wọ pé ẹ máa bá mi fi tọ́jú àwọn opó ẹ máa bá mi tọ́jú àwọn ọmọ òrukàn. òpè tá a ní ìdíwó sí rè kì í ṣe hmm. kán kàn máa lọ fún ó dànù sórí eléré ó dànù ọtí náwó faláṣẹ́wó àwọn opó wà nílẹ̀ táwọn ọkọ wọn tí wọ́n kú táwọn ọ̀rẹ́ ni tó fẹ́ ṣètọ́jú wọn ojúṣe t tọkọ ń ṣe ọkọ ti lọ pàápàá jùlọ opó tó tẹ̀ wá jásí pé ọkọ rẹ̀ ò nǹkan gidi fílẹ̀ fún. Inshallah. wa dẹ ìgbà tó wà lẹ́rù àwọn méjì nìkan gan ọ̀rùn wọ̀ wọ́n. Hmm, àwọn wa ilé ojú wa kan o tó wá jóbìnrin. Ah, eh. àti wa ni o tún máa wà nílé opó kò tún lè lè lọ ibi iṣẹ́. kò ní lè ṣòwò kò ní lè káàkiri. Ah, ah. ṣé kò bùkátà sí tọ́jú. ẹ ṣe bàbá mi. ẹ ti ń rìn mí lára àwọn opó Islam ní ká tọ́jú wọn ká ṣe dáadáa fún wọn. àwọn èèyàn kí lórí facebook. ustaz muhyiddin ajasa ọmọlúwàbí. wọ́n ní ká máa kí bàbá àgbà ìmọ̀ọ́mù ní dáwọ́tò ark nílẹ̀ mẹ́ alájábìl kabir ògúndélé bẹ́ẹ̀ ni akeem ọdúnbà kówó tútù wọ́n ni mo kí imam àbọ̀lọ́rẹ phd wọ́n ni wọ́n kú ohun látàárọ̀ kí ọlọ́run kó bá falbarkẹ̀ sí gbáwọn èèyàn kí yín dáadáa alimam asheikh isaac àbọ̀lọ́rẹ muhammad al-awwal phd wàláyé oyè ńlá ni ó tó ń tó ẹ̀ka ṣe patí ẹ̀ torí ẹ̀ náà láti gbọ́n wá pé ká fi léyìn náà kí á fi wẹ̀ fún wọn wíwẹ̀ tó ń bèèrè lẹ́ẹ̀kan yẹn níbi tá a ti wẹ̀ lọ́wọ́ náà. <laughs> tá àwa tóbìnrin bá wá wà nílé opó wọn ní kó má jẹ yọ wọn ní kó má sùn gẹ́gẹ́ bí tẹ̀sán lẹ́ẹ̀kan wọ́n ní kó wọ́n ní ọbẹ̀ àtẹ ni kó máa jẹ kó máa jẹ ẹran nú ọbẹ̀ ẹja ni kó jẹ wọ́n ní kó máa wọ́n ní kó máa wọ́n ní kó máa fi po sí ọbẹ̀ òrí ni kó máa fi sí bàbá gbogbo àwọn yẹn ń kọ́ àṣà mi. ṣe rí pé gbogbo irú àwọn eléyìí ní ìsìn kódà obìnrin tí ó wà nínú ilé opó ìlàpẹ̀rẹ̀ tó ń ṣopó lọ́wọ́ tó bá parí opó tó bá jóbìnrin tó sì náà fà náà ti sì lọkọ mi. oṣù tọmọ sì wà lára tó fẹ́ bímọ sí. ẹ ti rí tó kó tó di pé ó ṣe tán báyìí nìsín mm. nínú ilé opó á ti dìdàkudà torí pé gbogbo tó pèlè ìwọ̀ fún yẹn kò lè jẹ́lé kò lè jẹ́ tọ̀hún a ti ṣá a ti ṣì islam ò dẹ̀ fẹ́rú ẹ̀ tó bá ṣe nẹ́tọ̀ àti bímọ sí ẹjọ́ jẹ́ nǹkan gidi nílé opó ẹjọ́ kó jẹ́ nǹkan gidi ẹjọ́ káwọ́ jáde dáadáa kí ó lè rọ́kọ mi tó máa fẹ́ fẹ́ tọkọ bá kú ọkọ kù láyé. Ah, ah. ìrìn àjò ní kálukú bọ́lọ̀ ń ṣe tó nìyẹn. àwa yìí náà tá à ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kẹ́rù bá yín o. àkọ́mọta ah, ló fẹ́ kọ́kọ́ lọ́nà àtàwọn ẹlẹ́tọ̀ọ́ wa. ọlọ́run tó nu á jẹ́ ká ṣe pẹ́. mi à ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. àwọn tó lọ síwájú wa náà kì í ṣe kí wọ́n ṣe lọ́hùn. ok. wọ́n lọ àwọn òmọ kẹlẹ́yìn máa ṣe wájú pé níwájú máa kẹ́yìn ọlọ́lọ́mọ ẹni wà wájú lọ́wọ́ bọ́bọ́lọ́ ṣe tó. Masha Allah. torí ẹ̀ téèyàn bá wa lọ ẹni tó filẹ̀ sáyà àwọn kan náà ló máa fẹ́ kẹ̀tẹ̀ hmm. wá sọ di dàkudàku ti di gíẹ́gíẹ́ ẹni tí ò jọ ọmọ ogójì ọdún tí wá dàbí ọmọ ń seventy years. Ah, ah. ó fẹ́ fẹ́. wá ṣaláwọ̀ ó ti ṣá ní gbogbo Hmm, kájẹ́ kó jẹun tó dáa kó dẹ̀ sùn lásìkò tó yẹ kó sùn. àwọn kan wà nínú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí wọ́n ṣe dáadáa fáwọn òpó ẹrú ọlọ́run kan wà dásí pé ohun tó ń jẹ wọ́n lógún jù wọ́n máa ń sábà ṣe fún wa lórí ètò yìí ni pé àwọn òpó ni wọ́n máa ń fún lówó kọlọ́wọ́ fún ọlẹ́ dáadáa. àmín fún ọlẹ́ dáadáa. àmín kọlọ́wọ́ jẹ́ wọn pọ̀ láwùjọ. gbogbo àwa náà tí wọ́n bá dẹ̀ ń firú ẹ̀tọ́ bẹ́ẹ̀ hàn mo mm. tẹ̀ jẹ́rìí ẹ̀yìn náà. masha Allah. torí àwọn kan tún ń fowó pọ́nrọ́ wọn. Ah. àwọn tún lọ fi ń kọ́lé wọn fi ra mọ́tò. ayé ah, ò da ayé ò da àbòsí burúkú nìyẹn kò da. owó àwọn aláìní pé ọkọlọ́n kó má ṣe àwọn bẹ́ẹ̀. kódà títí kan aṣíwájú nurudin dapò wahab ìyẹn dáadáa ni wọn kódà tó ń jọ tó wá sórí ètò wọn ni àwọn máa ṣe dáadáa fáwọn opó ní gbogbo ìgbà tí ẹ bá ti ń pè àwọn kí ọlọ́run bá ẹjẹ́ kẹ́mi wọ́n gùn. bàbá ìlọ́kọ nínú ilé opó ìṣú opó bàbá ọ̀rọ̀ méjì ni mo bèrè sà. ìlọ́kọ nínú ilé opó ìṣúpó kí ni ìyàtọ̀ méjèèjì. ìlọ́kọ nínú ilé opó ìṣú kò lẹ́tọ̀ọ́ ká pòpósì obìnrin tó wà nínú ilé opó ká sọ fún pé máa fẹ́. káwa máa ti bá a sọ̀rọ̀ pa afẹ́fẹ́ ká máa mm-hmm. sẹ́ndẹ̀ xitiba sí kò tọ́. kí ni xitiba. ẹ xitiba ni proposal pé kódà ojú ń dẹ̀ wá ń gbónégé sí o. ẹ eh, eh, ẹ wá òwe ti wá ń dán. ẹ fẹ́ràn yín ìjọba eh. parí ah, rárá. alẹ́ rẹ nìkan kí ṣe kọ́wéyé lè dájú ṣé o ti ń ro pé kọ́kọ́ ẹ kú ni rárá o alẹ̀ rẹ lómi tó ti ní tírẹ̀sì nínú ẹni yẹn hmm. látara pé ah mo dẹ̀ rí pé kárísímà mi gbé obìnrin yìí hmm. tí mo lè tọ́jú àtàwọn ọmọ ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun lè fẹ́ hmm. ó lè máa nílẹ̀ mi bẹ́ẹ̀ kó dẹ̀ máa kó ṣe sàkárà kó dẹ̀ máa rọra ṣe àwọn mọ̀kàdìmọ́tì díẹ̀ ní dáadáa sí. kí ni mọ̀kàdìmọ́tì. àwọn kó máa ta àwọn nǹkan dáadáa síwájú. <laughs> tọ́lọ̀ wọn bá ní kí ni kó gbé tí wà bí kó gbé ráìsì wà bí kó. tó bá wá parí opó ẹ̀ ó wá lè padà wá nà Hmm. ó nà tán fún un a kì í ṣe mà tọ́lọ́ ń bá ní kẹ́ ní interest nínú mi èmi náà fẹ́ràn yín hmm. so eléyìí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tó ń ṣe opó lọ́wọ́ yẹn. lẹ́yìn oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn ó lè lọ́kọ lọ́sẹ̀ tó tẹ̀lé. kódà ó lè níjọ́ kejì. àwọn aya sọ lẹ́nu eh, eh, kò sí tí yàn ṣe tẹ́lẹ̀ náà táyé ò ní rí nǹkan sọ. Masha Allah. bó bá kọ̀ bí ò lọ kọ́ ní ìranù ṣìnà ló fẹ́ máa ṣe kiri. Eh, ẹ ṣe pé ó sì níjọ ọkùnrin bó ṣe wà yẹn oníṣekúṣe kódà bó ṣe wà nílé opó gan báyọ̀ wá ń kílọ̀ kíbọ̀ ẹlòmíràn máa sọ pé nínú tó wá kí ilágbájá àlè ẹni. Hmm. tó bá tún wá parí opó tó bá lọ́kọ ayé wa sọ ntáyé fẹ́ sọ kò kàn. kò kàn kó gbégbé sí ayé ẹ tí wọn bá ń dóde pé kí láyé fẹ́ wí kí láyé fẹ́ wí kò ní èyí ò ní èyí ò ní tẹ̀síwájú. Masha Allah. bàbá ìwà ṣùpọ̀ ńkọ́ torí mo náírà méjì ni mo béèrè. ìṣùpọ̀ yìí a sábà rí pé ọ̀nà tó ń gbà fi ṣípò nílẹ̀ yorùbá mm-hmm. eh, tá a fẹ́ ṣàlàyé yìí òní mm-hmm. pé tíyàn bá ti kú ń tá a mọ̀ tó máa ń sábà ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ wáyé náà jọ gbọ́njú bá ni pé ẹni tó bá jẹ́ dáúdù eh, tó jẹ́ bí àkọ́bí ọmọ olóògbé lọ́kùnrin eh, àwa ni ìwọ máa ṣókò bàbá rẹ o ìyàwó bàbá rẹ ìkú ìwọ́de máa ṣùkú rẹ. àbí àbúrò tó ń bá bí lé ọkọ yẹn. àwa ni kò wá fẹ́ fẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ àbí àwa ni kò wá fẹ́ mm. kò wá fẹ́ ìyàwó bàbá ẹ̀. ọlọ́run ṣe lé wọ̀ pé wàlá tankihu ma nakaha abawakum minan nisa'i illa ma qad salafa. èèwọ̀ ni o ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ẹni tí bàbá yẹn ti fẹ́. kódà kò jẹ́ àròdì pé bàbá yẹn ti ṣe kódà kọ́mọ ìdí fọwọ́ kan ọlọ́run ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fẹ́. akédù ló sì ṣe bàbá ò tí ì fọwọ́ kan kò tí ì súnmọ́ bàbá ṣe akédù láti fẹ́ pẹ̀lú obìnrin ní àárọ̀ ìgbà tó máa fi di àsìkò sọ̀láàtù zori. bàbá jáde láyé ti padà sọ́dọ̀ ọlọ́run. ó ti di èèwọ̀ fóbìnrin yẹn. láti fọmọ ẹ. kókó jẹ́ ìyàwó fọmọ. Allahu Akbar so gbogbo eléyìí nínú islam nínú tá a tún wá kíyèsí ni pé wọn á tún máa jẹ obìnrin nípa pé tí ò bá ti lè lágbájá gbogbo tó gba nílé wa gbogbo ẹ̀ máa gbà kúrò ẹ̀. kúrò nínú ẹbí kò síbi tó ń lọ. obìnrin yẹn kẹ̀dẹ̀ rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti kúrò ńgbà tó kọ ẹ ti kó máa pín property. àbúrò ọkọ ńkọ́ ṣó lè fẹ́. ṣebí tí ọmọ la sọ pé haram. tí ọmọ sí bàbá la sọ pé haram. ṣé ẹ mọ̀ pé n tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan. ẹnu ọṣù. ẹ ṣù náà ni mo sọ. ṣé ẹ mọ̀ pé ṣíṣù ni Yorùbá máa ń lò. bẹ́ẹ̀ni. ṣíṣù yẹn dẹ̀ tó ń túmọ̀ sí ìjẹni nípa. in most cases ni ìjẹni nípa. bẹ́ẹ̀ni. àfi fẹ́ ni. bẹ́ẹ̀ni àbí kò fẹ́. Hmm. tí kì bá ti ń ṣèjẹ nípa ó sì lẹ́tọ̀ sáwọn kan nínú ẹbí yẹn pé tó bá ní fẹ́ẹ̀sì sí wọ́n bá ní fẹ́ẹ̀sì sí. Hmm. ṣùgbọ́n eléyìí náà ní ẹ̀sìn àdàrú nínú ìròrí yorùbá. èyí eh. tá a bá ka hurrimat alaykum ummahatukum bàbá náà tó tá a bá ka gbogbo àyà yẹn délẹ̀. àárí àwọn kan bẹ̀ tí ẹ pé àárí táwọn àyà yẹn kò mẹ́ńṣẹ̀ àwọn kan wọ́n tó mẹ́sàn ọmọ ìyá. àwọn tí ò mẹ́sàn yẹn àwọn yẹn ó sì lè fi àwọn yẹn. Hmm. ṣùgbọ́n tá a bá sọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ah. ìwé yìí ṣùgbọ́n tó wà nínú ẹ̀sìn wa gbọ́dọ̀ máa sọ. rọ́dìyà máa rọ́dìyà wọ́n sọ́kìtọ̀ máa sọ́kìtọ̀. eléyìí ọ̀kan wa hmm, òfin ẹ̀sìn wa là ń sọ. ẹni yọnu kó yọnu. ẹni tó bá jẹ̀bi kó bínú. <laughs> أن تدخلني ربي الجنة آية كوان tó fi sọ pé kí a ṣe wọn mọ́lé títí ẹ̀mí fi máa bọ́ lára wọn. ẹ̀yin náà fúnra ara yín gẹ́gẹ́ bí imam. nínú nínú sọ́ọ̀tù nìsa ayẹlẹ́ kẹẹ̀ẹ́dógún. náà òun ló ti sọ bẹ́ẹ̀. ó yẹ gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù tọ́lọ̀ ń ṣe. ẹ ẹ mo dá mi lójú ni pé ẹ fún mọ̀ pé ẹ bẹ́ẹ̀ ni ẹ fún mọ̀ pọ́lọ́ wa kì í ṣọ́bọ̀ ìdájú. kò dẹ̀ ní ṣòfin kan káwárí pòfin yẹn lé létí àfi ká gbọ́ pé ntọ́lọ́ nítorí ẹ̀ tó le yẹn tó le nìkan yẹn tọ́lọ̀ wọn bá gbé òfin tó le yẹn kalẹ̀ lórí nǹkan yẹn. Mm. àmì ìṣúná máa ṣe kọ́ tí ó dá yẹn. Allahu Akbar so ẹ̀ẹ́dẹ̀rí pé nínú ètò àwọn ìjọba náà láyé nínú àwọn ìdájọ́ oríṣiríṣi àwọn ìjìyà tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣe bá ṣe tó náà ni ìyà ṣe máa ń tó. Inshallah. àwọn tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ yẹn àwọn èèyàn ṣì àyà yẹn gbọ́ yẹn àwọn tọ́lọ̀ wọn bá kí wọ́n wà ń lé hatta yatawaffahunna al-maut aw yaj'ala Allahu lahunna sabila ṣàbí àyà yẹn náà ni àyà yẹn àyà yẹn tọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni àwọn obìnrin tí wọ́n hmm. bá ṣe ṣìnà àbọ̀kùnrin hmm. àwọn obìnrin tí wọ́n ṣe ṣìnà ńgbà náà tọ́lọ̀ wọn bá sọ pé hatta yatawaffahunna al-maut aw yaj'ala Allahu lahunna sabila. ẹ jẹ́ kán wà ń lé àwọn obìnrin tí wọ́n ṣe ṣìnà yìí hmm. títí tọ́lọ̀ wọn fi máa ní kí àsìkò ikú wọn tó wọ́n wà nínú ìgbélé òfin yẹn wá ńgbà náà látọ̀dọ̀ ọlọ́run títí tásìkò kan máa fi tó kán wà nínú ilé aw yaj'ala Allahu lahunna sabila hmm. àbí kẹtọ́ lọ́wọ́ fi máa mú ọ̀nà àbáyọ míì wá bá wọn. ọ̀rọ̀ wà wà lórí ilé yẹn. ok títí tí ikú fi wọn adé bá wọn yẹn àyà yẹn dé parí ẹ̀ yẹn àwọn olùmọ̀já mọ̀ pé hadhihi àyà mansukha. Hmm. àyà yìí ti wà mansukha hukman. ok ìdájọ́ rẹ̀ ní lílò. Hmm. Ọlọ́run ti fi mí ìrọ́pò ẹ̀. Hmm. pẹ̀lú hadith tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé òní khudhu anni khudhu anni òní qad ja'ala Allahu lahunna sabila. Ànábì ni ẹ wá gbà o ẹ wá gbà o ọ̀kàmọ̀kàl Ọlọ́run ti fún ọ lọ́nà àbáyọ o. Hmm. sẹ̀bílù tọ́lọ́ sọ yẹn àwọn afáàní tó máa rẹ̀ ni pé títí tọ́lọ́ fi máa mú ìdájọ́ mi dé yàtọ̀ sílẹ̀ ta ni kí wọ́n wà ní. nígbà tí ìdájọ́ mi wá dé yẹn ìdájọ́ mi wá dé yẹn ìdájọ́ mi ti dé o kí ni ìdájọ́ náà Ànábì ni obìnrin albikiru bilbikiri obìnrin àbí ọkùnrin tó jẹ́ ọmọ kékeré tó ṣe ṣìnà ànábì ní jíldu mi'a ẹ̀fúnlẹ́gba ọgọ́rùn-ún kan. mọ̀tẹ́rìbù sànà àwàm ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ kó kúrò nílùú fọdún kan. àwọn àfáàtẹ̀ tó ṣàlẹ̀ pé kó kúrò ká lè kúrò nílùú fọdún kan yẹn gan. wọ́n ní hókìmù yẹn ìdájọ́ yẹn a máa apply lórí ọkùnrin gan ni àní apply lórí obìnrin àní lọ́mọ obìnrin ọmọge tó ṣe ṣìnà kúrò nílùú ọkùnrin la máa lé ọkùnrin la máa lé kúrò nílùú a lé kúrò lábẹ́ a fira kẹrù rẹ kúrò nílùú yìí wọ́n dójú tì wá oníṣìnà yọ̀rá dára da oníkèké dẹ́gbà wa náà <laughs> àpéká má bèbè ẹgbà wọlé. ó dàbà ó dàbà. kíde dàbà yé pàápàá mọ̀ pé jẹ wá pàápàá nípa gbé lárugẹ. bàbá ó ṣe kókó. Eh, dókítà yẹn pè mí lẹ́ẹ̀kan ní ọmọ ẹ̀gbá rẹ ní. ó ṣe kókó. náà ẹni tó ń wá jẹ́ obìnrin mm-hmm. òun náà á kàn jọ gọ́ọ̀rùn-ún bílálà gbogbo ọmọ kéékèèké nàmà secondary school kankan primary school kan sí ìṣìṣì náà tọ́wọ́ bá bà wọ́n ta mú wọ́n red handed. Mhm. pẹ̀lú pẹ́ni mẹ́rin ló jẹ́rìí parí wọn. àbóhùn fúnra ara rẹ̀ jẹ́wọ́. Mm. ìbàdàn alágbájá ló bá wọn ṣe a máa fún lẹ́gbọ̀n hundred. so pẹ̀lú ẹ̀ sọ́n afọmọbìnrin ẹlẹ́gbàá hundred. afọmọbìnrin ẹlẹ́gbàá hundred. afọkùnrin náà ni. ní fàjìlídò kúnlá wàhídà mi ni mo máa yàtọ̀ jẹ́lìdà. so tó bá jẹ ẹni tó ń jẹ abilékọ àbí balẹ̀ ilé mm. náà wá kámọ́ pẹ̀lú pé ṣe ṣìnà mm. ṣẹ̀dá ìsìláàmù òun á nà á dẹ̀ á lẹ̀ ló kòtò tẹ̀mí fún ma bọ́lá rẹ̀ ni. Allahu akbar Allahu akbar. ẹ ṣe ma ṣọ́ ló ní sinna. àmín. lórí tó kọrin kì í fi ṣòpó. ó bẹ ọkùnrin tọkùnrin máa ṣe ń gbà tọkọ tíyàwó rẹ̀ bá jáde láyé. Mhm. ẹ̀sìn ẹ̀sìn ìdájọ́ ni. Okay gbogbo tá n kalẹ̀ yìí náà mm-hmm. ọlọ́run ní ká apply ẹ̀ lórí ẹni tí kì í ṣe mùsùlùmí. ẹni tó bá ti jẹ́ mùsùlùmí nìkan ló ní ìbára mu. Mm. òfin wa dẹ̀ ẹ̀rẹ́ tọ́lọ́run gbé kalẹ̀ fún wa wàláhì fún àǹfààní wa ni. ẹ̀tọ́rẹ́ ẹ̀ sẹ́lẹ̀ mi bá ń gbọ́ pé òfin ṣẹ̀ríà Ìsìlámù ṣẹ ẹni ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ó rò pé kókókó ni. Mm. tófin yẹn bá ti wà ìlú tófin bá ti wà ẹsẹ̀ òní sí ẹsẹ̀ ẹsẹ̀ bi adéku ó máa dínkù adéku jọjọ àwọn yẹn akóra wọn níjànú ah. kí lóye tó fi ń ròyìn sàwọ́dí lè ròyìn gbogbo àwọn olùtọ́jú náà nítorí wọn ló fi sọ́dẹ̀ ń tẹ̀ ló fi wọn. n tó ń tajà bíṣọ̀pù ẹ ló lọ kírun ó tó kí wọn náà jí nǹkan bẹ̀. Hmm. wàá débẹ̀ wàá mú àwòmọ́jú ni o ti ń lọ́n tiẹ̀. torí kò fi wà àwọn èèyàn lọ́dọ̀ tí wàá ń bì á tún máa ṣe fáàrí pé kò jẹ wọn lọ òun á lọ òun á dé. <laughs> obìnrin obìnrin tó wá jáde láyé hmm. tọkọ rẹ̀ kí ni ọkọ rẹ̀ fẹ́ ṣe lẹ́yìn títí ẹ tóun náà ní ṣopó ni ó yẹ kí kíni jẹ five thousand kò lè jẹ five thousand bọ́lá ń ṣe tó kọ yẹn rúpọ̀ hmm. ọkùnrin kì í lóyún nínú tá a sọ nìyẹn. bẹ́ẹ̀ ni. akéjì ni pé ọkùnrin ló ń jà láǹbá káàkiri wá jíjẹ mímu ojúṣe responsibility tó wà lọ́dún tiẹ̀ pọ̀ fáwọn ọmọ hmm. fáwọn ìyàwó tó kù fáwọn ẹbí ẹ̀ ẹrù tó wà lọ́dún tiẹ̀ pọ̀ gan ah, ah. islam ẹ̀sìn tó dùn gan ni ah, ìmọ̀ ẹ̀wọ̀ ìkímọ̀ ẹ̀wọ̀ ìkímọ̀ àwọn ẹ̀ṣẹ̀ àlà ni ìmọ̀ tẹ́lẹ̀ mi ẹ̀wọ̀ èmi gbọ́dọ̀ àbí ń gbádùn ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ sọ ẹ̀ṣẹ̀ islam ń dùn mọ́ yóò dẹ̀ rìn kàlá alhamdulilayi afa jẹ mùsùlùmí alhamdulilayi walayi. ìhun ní ìsìn gbogbo gbélé ti tiẹ̀ oníkóhùn hmm. wà ń lé fúnjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta. ó kàn kó kó sera sílé fúnjọ́ mẹ́ta fáǹfààní kò fi kẹ́dùn fáǹfààní àwọn tó máa wá máa wá kí mhm. kọ́ lè máa wá sympathize pẹ̀lú ẹ̀ ìyẹn ni ìwà bá ṣe táàzíyà ìjọ́ mẹ́ta lélẹ̀ yẹn. lẹ́yìn ìgbà náà ọkùnrin yẹn ti free láti jáde kó náà lọ bí tó bá fẹ́ lọ o fẹ́ lọ ó fẹ́ lọ ó fẹ́ rìsùn padà sí iṣẹ́ ni o fẹ́ lọ sí di owó rẹ̀ padà ní. ìsìlámù gba aláyè pé kó ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n ṣojú òkú kalẹ̀. ẹ̀yin yẹn béèrè béèrè lórí facebook ẹ dàbẹ̀rẹ̀ bòmí lórí fóònù ẹ pè wọlé zero eight one seven four four four ten sixty seven tàbí zero eight one seven five five five ten sixty seven tàbí zero seven zero fifty fifty ten sixty seven. èyí tẹ́ wà lórí facebook tẹ́ bá ti béèrè ìbéèrè yín máa kà á jáde. Hmm? bàbá ìmáàmù dr isahak abọlọrẹ muhammad alawal wọ́n bá wa dáhùn àwọn èèyàn kí lórí facebook gan ah, ọ̀tún ancestor ọlámídé àkànní wọ́n kí lórí facebook wọ́n ní jazakumullahu khaira jaza dr isahak muhammad alawal wọ́n wà lórí facebook pẹ̀lú mi tá ń gbádùn wọn dáadáa wọ́n náà tó bá fẹ́ máa lọ wọ́n lọ́ máa wọ́n lórí splash fm one oh six point seven splash fm one oh six point seven. àwọn ẹ̀dùn alẹ́ facebook ní ìbámi gbé. hello. ẹ káàsán sá. salamu aleykum. wa aleykum salam. kí ló kọ yín. orúkọ mi arábìnrin dúró láti bọ́ ṣẹ̀rọ̀. láti bọ́ ṣẹ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà. kí lè béèrè yín tẹ́fẹ́ béèrè ìbéèrè tí mo fẹ́ rèé ni pé nígbà tí ìmáàmù wa tán sọ pé ọkùnrin ọjọ́ mẹ́ta ló ní ẹ̀tọ́ láti dúró pé a tí àwọn ẹni ọkùnrin yẹn bá kú. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọkùnrin yẹn ó tún ó gbà àgbà tásìkò wo kó tó lè sọ obìnrin míì. Hmm. gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam. àgbà tásìkò kó tó fẹ́ obìnrin míì ó yá ní ìtúbámigbé ni mi ni ìbámigbé mi hello assalamu alaikum ìbéèrè yẹn wọ́n ní àgbà sásìkò owó kó tó fẹ́ obìnrin náà wa alaikum salam kí lórúkọ yín. ẹ̀kútọ̀ ọlọ́jọ́ máa gbọ́dọ̀ yan ayọ̀. lukú páàtì mú gbọ́dọ̀ yín. ó sọ fún ọ̀pá bàtẹ́nẹ̀ ti jà lọ́dọ̀kúta lókè ìmáàmù wa ìbéèrè tèmi eléyìí gbọ́dọ̀ lọ bó ti ọdún ẹ̀lú. ẹ̀lú máa gbọ́ àgbọ̀. mo fẹ́ bèèrè ọmọ bó ti di ọdún mẹ́rin ó ti tó ọdún mélòó tó ti wà nílànà imam ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. ó yẹ kí jẹ́ kí gbé béèrè mi mẹ́ta ni mo fẹ́ gbé kí àwa dáhùn ẹ̀ papọ̀. naam salaam aleykum. salaam aleykum wa rahmatulah. wa aleykum salaam. orúkọ mi ni ọ̀ṣọ́mọ infinity látàgbókò. ó yà ń gbádùn yín. mo kí imam ọ̀nà àtúwọ̀ ó fẹ́ já ni. ṣáájú pé tí ọkọ àti ìyàtọ̀ tó bàjọ́ símọ́ tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ṣé bí yóò ṣe máa ṣòfò náà hmm. nìyẹn hmm. àbí ó nílànà ọ̀tọ̀ tó máa gbé yàtọ̀. ọlọ́wà tó kọ́ máa bá fún un. nice question. bàbá ìmọ̀mù ẹ jẹ́ kọ́kọ́ mu látòrí pé ọdún mélòó lẹ ti wà lórí ìmọ̀mù. <laughs> mo ṣetán ní marhala sanawiya ní markaz filxajola ilé ìkẹ́kọ̀ọ́ mi ìpìlẹ̀ kẹ́kọ̀ọ́ jáde pátápátá nílẹ̀ ẹ̀kọ́ filxajola. masha allah ní ìtúsáfánà tù ọdún náà ni bàbá wa ìmáàmù ẹ̀gbá tànà bàbá muhammadu hadi ọ̀nàṣolú àti bàbá wa mufasiru hmm, eh, tànà bàbá sirikina bíi hmm. eh, àwọn ti fi mi ṣe ìmáàmù ní mọ́sálásí wa ilé tí ó jẹ́ dáwọ́tí hak central mosque ní lẹ́mẹ̀. ní lẹ́mẹ̀ láti two thousand and two. láti two thousand and two yẹn náà ni ọdún tí ní káwá ń bẹ. ọdún mélòó sásìkò yìí two thousand and two thousand and twenty five. Eh, ó dàbí twenty three years. twenty three years. Ah, ah. bàbá kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ọdún mélòó ni ọkọ yẹn máa fi dúró dà kó tó di kó tó di kó tó máa rì má rì dídúró ọkọ kó tó di pé ó fẹ́ yàwó hmm. tó fẹ́ yàwó àbí ẹni tó fẹ́ méjì tẹ́lẹ̀ tí kò ti lọ tó fẹ́ tún á plus ẹ̀. dídúró ẹ̀ ò ní gbèdéke kò sí ó pẹ́ jù kò sí ó yá jù. kàn jẹ́ pé tó bá kàn rí pé òun sì ní farada kò sì òun ló ní kó sì òun ló ní kó òun báyàwó òun kẹ́dùn hmm. torí pé tí kì í bá ń ṣe pé. Hmm ẹ tí kì bá ń ṣe ti pé ọkùnrin jọ dájú hmm. kì í máa ń yá bẹ́ẹ̀ hmm. ẹni tọjọ́ ń fara rora wa dákẹ́ wájú obìnrin tó wúlò hmm. bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ sí alábàlá tó bìnrin náà ta sọ bẹ́ẹ̀ kan. Ah! jẹ́ jẹ́ kí asáré dáhùn ìbéèrè tó kù ìbéèrè tó kù ni pé wọ́n ń sọ fún wa wípé àkíní bẹ́ẹ̀ sẹ́ni ẹ bèrè nísìnyí náà ó bèrè pé ah bàbá mo ti àgbo question yẹn ìbéèrè lẹ́ni ẹ bèrè. Ah. ìrántí mọ́ ṣùgbọ́n jẹ́ kí máa kí ọmọ mi fáyì fáyì ọmọ Abdulbaki ọmọ Balógun happy birthday to you long life and prosperity ọlọ́run dákọ̀ ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra bí ákìlá àwọ̀lẹ̀wọ̀lẹ̀ kọ́tà ilẹ̀ abẹ́là inú ìrántí bèèrè kẹta yẹn mọ́ bóyá tẹ́ ìbárántí àbí tàfà ìbárántí o ìgbọ́n ìrántí mọ́ náà gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa fún wa lórí ètò yìí gbogbo yín la kí la ṣe dáadáa fún la mọ̀ ọ́ lóore. Ah. Ya Rabb, Ya Rabb, Ya Rabb. أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى وتهب لي الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة نعم، السلام عليكم wàhálẹ́kùn sàrán. ó yẹ tètè bèrè kọ́sọ̀ yín. ìbéèrè tẹ́lẹ̀ yẹn ń bèrè ni pé ọkọ àti ìyàwó tó ti kọra wọn. ókè tó ti kọra wọn yes yes yes. kí ni wọ́n ń bèrè tí yín. ìbéèrè wọn kọ́ èmi ìbéèrè fún ọkọ wọn ilé. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àìwọ àwọn èèyàn bẹ̀rẹ̀ ah, mi já. ẹ ṣe púpọ̀ mọ́mọ́ wa jazakumullahu khairan. ẹ ṣe tírẹ̀ bá ṣẹlẹ̀ tọ́kọ àtìyàwó ti separation ti wáyé tí wọ́n ti yára. Eh, títọ̀ lákìbá ti wáyé láàrin ọkùnrin àti obìnrin mm. àwọn kankan ti dèwọ̀ láàrin wọn àkọ́kọ́ nínú nǹkan ẹni wípé wọn ò lè jogún ara wọn mọ́. Ah ẹlẹ́ẹ̀kejì hàn lè náà ti fẹ́ ṣepọ̀ ara wọn ni mọ́. torí pé ohun tó di òpó tẹ́lẹ̀ náà ni pé. ní ogójì ọjọ́ nǹkan tá a máa ń sáré wá ṣe. gbogbo àwọn mo fẹ́ laṣọ pólí ọkọ àwọn mi. ẹ mo fẹ́ ṣe kéwà. Ah, Yorùbá ní àwọn oríṣiríṣi àwọn nǹkan. àwọn ọkọ ọkọ kan. ẹ wá ti wá sáré lọ ọkọ yẹn pé. mo fẹ́ sáré ṣe pólí ọkọ àárọ̀. ọkọ àárọ̀ mi kú. mo fẹ́ laṣọ pólí rẹ̀. <laughs> kò sáyé ẹ kò sáyé wọn ṣùgbọ́n àwọn ọmọ tó bí lè jẹ àwọn ọmọ tó bí wọ́n lè jẹ ogún ẹ ṣe sà. ọgbẹ́ pàtàkì lọ́wọ́ alhaj abdulwasi ajẹ́nifújà àbúrò ní báyẹn ní dààmú bíkì òkè òkè lẹ́ẹ̀ máa lọ àdúrà mi fún yín ní gbogbo ìgbà ni pé warafa ní akúmọ̀ká ní àlìyà ẹ bá mi kí mọ́ mi jù wọ́n lọ́jà aláfẹ́ wá ọlọ́run túbọ̀ jẹ́ kó rẹ yín máa lékún sí bàbá wa àgbà ló ń bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ìyá wa náà ló ń bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ṣé wọ́n lẹ́rú tó máa kí ọlọ́mọ ṣé wọ́n lẹ́rú tó máa jẹ níyà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe dáadáa fún wa bàbá ìmáàmù àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn ṣe púpọ̀ sà ẹ bá mi ẹ bá mi káwọn yẹn fótó dìgbà mi. àwọn òbí tí mo tara wọn jáde kọlọ́nkọ́ sábà mi kẹ́ gbogbo àwọn fáàtì kẹ́kọ̀ọ́ lára wọn kọlọ́nkọ́ sábà mi ṣàlékún dáadáa doctor, dókítà Khidr Babatunde Mustafa bàbá wa doctor, dókítà doctor, dókítà ẹ òní wọn doctor, bàbá doctor, bẹ́ẹ̀ ni àwọn ni bàbá wa àwọn ni. masha Allah masha Allah dókítà doctor, dókítà ìdísílẹ̀ kábíọ́lá masha Allah kábíọ́lá kọ́nà masha bá kẹ́ wọn. àmín gbogbo àwọn afọ àwọn alátòkèdè láti gbogbo olóore wa kọ́nà bá fún ẹ̀ lẹ́sàn dáadáa. àmín akíwèé yẹn ni wa náà nílé pé ẹ ṣe púpọ̀ jazakumullahu khairan ọpẹ́ doctor, lọ́wọ́ dr ali imam isahak abọlọrẹ muhammad al-awwal the chief imam of dawatul arc lẹ́mẹ̀ lábẹ́òkúta ẹ ṣeun adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo ẹni tẹ̀síra inú àwọn béèrè mi tí àyè ò sí náà ni pé opó ìkọra ẹni sílẹ̀ ṣé tọkọ bá ti kọra ẹni ṣé tàbá ti kọ opó kọra pé a fẹ́ kọra ẹni ìjà bẹ́ẹ̀ ni a sọ lọ́jọ́ mi sà. ó yẹ jẹ́ kí sáré lọ gbọ́ irun pípé bismillah. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد